أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́ wọn yìí pé àdìjọ kó jùmọ̀ abáríkà jùmọ̀ aláàjíká ṣe pẹ ẹ káàbọ̀ sórí ètò yín ètò àti àkùnrin àlefíkì òfìdín ọládùnní belo ńlọkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè ẹrú ọlọ́run kan lóbìnrin umu abdullah láti amẹ́ríkà wọ́n ní báwo lèèyàn ṣe lè máa ṣe àdúrà yìí tó jẹ́ pé yóò fi kó obìnrin àti ọkọ rẹ̀ papọ̀ nígbà tí mùsíbà kan bá ṣẹlẹ̀ lẹ́yìn tí anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ní ká máa ṣe pé inna lillahi wa inna ilayhi raji'un ah, allahumma ajurni fi musibati wa akhlif li khayran minha pé báwo lè yín ó ṣe ṣe tọ́jú pé èyí ó fi ṣe papọ̀ tí ó fi jẹ́ pé yóò kárí èèyàn àti ọkùn yẹn náà tí èèyàn bá fẹ́ ṣe fún ọkùn yẹn láì jẹ́ pé bọ́yọ̀ ọkùn yẹn bá ń bẹ ní tòsí yẹn eléyìí wọ́n jẹ́ ìbéèrè láwọ̀kọ́ lábẹ́ ìbéèrè wọn kejì wọ́n ní obìnrin tó jẹ́ pé ọlọ́run kádàrá pé kó ní ìrùngbọ̀n díẹ̀ wípé àwọn onírúfẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ ó wá ń béèrè ọ̀nà àbí òun ó fi sílẹ̀ bẹ́ẹ̀ bí ó ti ṣe wà èèyàn ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn ìbéèrè míì tí wọ́n tún bẹ́ ń bí wọ́n ní tí Allah bá lo èèyàn ní sábàbí láti ṣe rúkíá fún ọmọdé kan tí àwọn òbí rẹ̀ wá fún ẹni náà lówó látàrí bí ara ọmọ náà ṣe ti balẹ̀ nígbà ṣe ó lẹ́tọ̀ọ́ kí èèyàn gba irú owó òun láì jẹ́ pé èèyàn lèèyàn tọrọ tó pé àwọn ló finú fẹ́dọ̀ fún èèyàn ní owó òun èyí tó tún bẹ́ ó ní ìbéèrè léyìí tí ó wá láti ẹrú ọlọ́run kan lóbìnrin ní Benin Republic wọ́n ní wọ́n dáṣọ ẹlẹ́gbẹ́jọdá fún òde ìgbéyàwó kan wọ́n á sọ pé gbogbo àwọn làwọn ní láti ra aṣọ yìí láti fi so okùn ẹbí papọ̀ torí pé ẹni tí ó bá ti ra aṣọ ìnáwó ń pé ó ti já okùn ẹbí wípé ǹjẹ́ ilé yìí ṣe déédé wípé dandan làwọn gbọ́dọ̀ rà wípé ṣé dandan làwọn gbọ́dọ̀ rà ó jẹ́ ìbéèrè ilé tí ó sì kẹta àwọn ìbéèrè ń pọ̀ ní ẹ̀jẹ̀ ń darú náà bá mi. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. nabi sallallahu alayhi wa sallam ó kó wa ní ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ nípa àwọn gbólóhùn yẹ kí mùsùlùmí máa wí látàrí ọlọ́kan ọ̀jọ̀kan ṣẹlẹ̀ àti ìṣesí tí máa ń ṣẹlẹ̀ sọ́mọ èèyàn nínú ìgbésí ayé rẹ̀. àwọn ẹni tí wọ́n bá súnmọ́ súnà àwọn máa nímọ̀ nípa gbogbo dáadáa yìí. àwọn ẹni tó bá sì jìnnà sí súnà ilé yà máa ṣókùnkùn sí wọn birikiti. bí ìyẹn ti wá rìn súnmọ́ súnà sí lóye yìí ni ó hàn sí. ìgbà tẹ́yìn bá sì mọ̀ nípa àwọn dáadáa yìí àwọn pálapàla àwọn rádaràda táwọn èèyàn ń kó ká kò ní sí lọ́wọ́ tiẹ̀ à ń di oògùn ká à ń di gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tó takò tọ́lọ́n takò tànàbì sallallahu alaihi wasallam kò ní sí lọ́wọ́ tiẹ̀ nítorí pé pẹ̀lú pé mò ń pọlọ́n ní ìbámu pẹ̀lú lànà ànábì sallallahu alaihi wasallam káwọn nǹkan wọ̀nyí ó lè bá a ṣiṣẹ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ kó jìnnà sí gbogbo àwọn aburú àtàìdá bí oògùn bí àwọn tọ́jọ́ bẹ́ẹ̀. torí ẹ nígbà tá a dáhùn bá dé báyàn nínú tó lọ́wọ́ bẹ́ẹ̀ tọ́lọ́mọba ẹlẹ́dàá fi kọ́ wa náà ní pé ká máa sọ pé iná lillahi wa iná inna rọ̀jọ́ raji'un ọlọ́ni wọ́n ṣeré wa bashiru as-sabirin alladhina idha tó ń kọ́lu iná lillahi wa iná ilayhi rọ̀jọ́ ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun. gbólóhùn yìí ó pàtàkì púpọ̀ ẹnìkan ò ní wí nígbà tí àdánwò àrélu àjálù bá ṣẹlẹ̀ sí i àfi kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó tù nínú kó fi dáadáa kó fi rọ́pò aburú tó ṣe. anábì sallallahu alaihi wasallam fi yé wa àfikún táàtù máa ṣe nígbà tá àdánwò yìí bá ṣẹlẹ̀ inna lillahi ma akhadha wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها obìnrin tí wọ́n ń ṣèbéèrè wa ń sọ pé tó bá pọ̀ wọn àtọkọ òun làrí lù àbí àjálù ìjọ jálù òun sì fẹ́ẹ́ ṣàdúrà lọ́nà tó fi kárí òun àtọkọ òun pé wọ́n lọ́n pẹ̀lú mi o nínú àdánwò àrí àjálù tó gbé bá wa yìí wàá fi dáadáa tó lóore fi jàrọ̀ rẹ̀ fún mi. kọ́mọ̀bà wa jẹ́ pé wọ́n nìkan ṣoṣo lọ́lọ́run pẹ̀lú rẹ̀ nínú àdánwò yìí kọ́mọ́ bàjẹ́ pé wọn nìkan lọ́lọ́run fi rere jàrọ̀ rẹ̀ fún kó lè bá a kárí ìwà àtọkọ rẹ̀ nígbà tó ṣe pé fẹ́ ń bẹ̀. Hmm. wọ́n ní báwo làwọn ti ṣe máa wé. ẹ yí tó ń tọ́ka sí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kúrò ní kan ń sọ̀rọ̀ sí púpọ̀ ń sọ̀rọ̀ ni. ti wa nínú àdánwò tó ṣe gbà wá kọ là wá nù rẹ̀ kọ wá fi tó lóore jùlọ kó fi jàrọ rẹ̀ fún wa. eléyìí jẹba wọn ní ǹjẹ́ tí obìnrin bá jẹ́ni tó lọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá wa ni kó ní irun gbà ṣé yóò máa fa ni àbí yóò fi sílẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa bóbìnrin bá hunrun gbà àwọn kan ní wọ́n sọ pé yóò fi ilẹ̀ bọ́lá bá ti ṣe dá torí pọ́lọ́wọ́n fẹ́ fóònù náà fi sàmì fáwọn èèyàn pé tó bá wọ ọlọ́ọ̀ni kò bá pé káwọn obìnrin náà máa hunrun gbà bẹ́ẹ̀ torí rẹ̀ kó fi ilẹ̀ àti pé fífi ilẹ̀ gan ni ó jẹ́ ọmọ bó ṣe ma àwọn ní kọ́ mọ́ fọkàn nítorí pé tó bá hù fún yín tí wọn ò bá máa mú kúrò kò ní pọ̀ ju bó ti ṣe wà lọ. àwọn ìsìkejì sọ pé yóò fa nítorí pé lọ́wọ́n dá obìnrin lẹ́ni tí máa nírùngbà torí rẹ̀ tó bá lè fa òbí tó bá máa tó lè fi sí i tí irùngbọ̀n yẹn tó bá ti yọ tí ọmọ gbọ̀n dànù wọ́n sì máa tó lè lò tí ò tiẹ̀ fi ní hùmà àwọn ní kò sí tó burú mẹ́. dáná kọ̀ọ̀kan làwọn mú pé bọ́lá ti ṣe fẹ́ kó rí nù fílẹ̀ kò sí wàhálà mẹ́ insha Allah kò sí wàhálà mẹ́ nítorí pé ẹ mọ̀ pé irun tó ẹ̀ máa ti ń fa náà ni tó máa ń pọ̀ sí i eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní tí àwọn bá ṣe rúkúyá fún ọmọ kan tọ́lọ́ á ní kó gbádùn táwọn òbí rẹ̀ wá ti torí rẹ̀ fún yàn lówó séèyàn lè gbà ọ̀dà tí ọba gbádùn kọ sẹ́yìn ò ti ṣiṣẹ́ ẹ̀yìn hmm. ẹ̀ka má da pípé nítorí pé gbọ́mọ wá fún akásí rúkìá fún iye báyìí ní ọ̀nà yín hmm. ẹ má sọ bẹ́ẹ̀ nítorí pé rúkìá àti ẹ má gbàgbé mi nínú àdúrà yín hmm. gbogbo nǹkan yẹn ń bẹ lábẹ́ ìsí ọmọ làkejì láǹfààní ni. anabi sallallahu alaihi wasallam sọ nínú hadith tí imam muslim gbé jáde pé man istata'a minkum an yanfa'a ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti ṣe ọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní bàbá wa rí báwọn ẹ̀yìn ipa afẹ́ ṣèyàn láǹfààní tún máa dá iye tí wọ́n san tò ẹ̀yìn ò ṣe lábẹ́ ọmọ ẹ̀yà sọmọ ẹ̀yà fẹ́ sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní ẹ̀ ní pé kí wọ́n sanwó kan tẹ́yìn tí wọ́n wá ṣe rúkìá fọmọ yín tẹ́ bá finú fẹ́tọ̀ pé gba nǹkan yìí àbọ̀ kò torí de eléyìí báyìí ẹ̀yìn kọsẹ̀ dìgbà tó ọmọ bá tó gbádùn wọ́n ṣe rúkìá tán tàbí ṣe rúkìá tán ẹgbà ah, ẹ fílẹ̀ ah, àwa ló wù láti fún yín ọlọ́run ẹlẹ́dàá wa ní máa fún yàn ní wòsàn rúkìá gan kọ́ ní òfin yàn wòsàn nínú àkídà àti àwọn ahli sunnati wal wọ́n ní rúkìá tẹ̀ sábàbí ni nínú àwọn sábàbí ọlọ́run ní ìsìn pé kí sábàbí ó ṣiṣẹ́ rẹ̀ sábàbí tó wá bàtọ̀ ọlọ́run tó bàtà nábì mu ni lópin ìgbà tó bá ti jẹ́ pé ní tẹ̀wé inú rúkìá yẹn alukurani lẹ̀ ń ké àbádọ àtọwá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kìí sọ̀fọ̀ kìí sógèdè. eléyìí jẹ́ báwọn. wọ́n ní ẹni tó béèrè láti Republic of Benin wípé àwọn ní ṣíṣe nínú mọ̀lẹ́bí wọ́n á láwọn gbọ́dọ̀ mú aṣọ ẹbí jọdá wọ́n á fi ọ̀rọ̀ lélẹ̀ pé ẹni tí ò bá ti dá sọ yìí o ó ti jákun ẹ̀bí ṣé bẹ́ẹ̀ náà lórí àbí èsì bẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ wá máa sọ lọ á túmọ̀ sí pé sokun ẹbí pọ̀ ẹ máa sọ ló túmọ̀ sí pé jákun ẹbí àbẹ́ ń ya ayọ̀káyọ̀ ṣé ẹni tó bá lágbára rẹ̀ tó sì rí pé kò burúkú wọn wọ sọ oríṣi kan náà pẹ̀lú àwọn ẹlòmíì bí ọmọ sukú kò sí wàhálà ń bẹ̀ ìhun ìlágbára rẹ̀ oúnjẹ tèmi ọjà lèmi ń wá àbúrò wa pé mo jákun ẹbí ẹbí wo wá ní lókun tí ẹ̀ ń já nítorí aṣọ ẹbí jọdá ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nù tí ẹ fi máa kó wọlé sórí ètò béèrè ìbéèrè kan àbí ìkejì níbi àṣẹ ń tẹ̀síwájú àwọn ìpè náà wọ́n ń wọlé wọ́n sì ń ríra wọn ojú òpó ti five one six four five four oh three eight yìí ojú òpó rẹ̀ ọ̀fẹ́ já garaga lọ́wọ́ tá a wà yìí bóyá yóò padà já o àti mà ẹ jẹ́ kí n tún mú ìbéèrè lẹ́yìn náà wá níbi àwọn ìpín bí wọ́n ṣe ń rọ ara wọn. wọ́n ní ọ̀gá àwọn ó fún àwọn ní iṣẹ́ ṣe àwọn àtọkùnrin kan ẹ ká mú ìpele yìí ẹ ló kọ yín o aleykum oh, salaam wa rahmatulah ọkọ yín. adédọ̀sán lukman ló ń kọ́ láti ọ̀yọ́. ìbéèrè yín. ẹ béèrè mi ni pé tí èèyàn bá ní àbúrò tó pé ọkọ rẹ̀ kò sì ṣe ásì tẹ̀jọ́ hmm. ń gbé ìyẹn dẹ̀ ń kọ̀ ẹ́ pé kó o ṣe ṣe ẹ̀tọ́ ó dẹ̀ sùn lẹ̀ gbọ́ sí ẹ̀ lẹ́nu tó padà ń ó padà ń kọ̀ sí fọmọ ẹ̀ lẹ́nu máa ti ba ọkọ sọ̀rọ̀ hmm. kí ni ẹ̀ lè ṣe sí irú ìpínlẹ̀ báyìí alhamdulilayi tí ẹ bá ní ọmọ ìyábìnrin tí ń gbé pẹ̀lú ọkùnrin láì jẹ́ pé yìgì ń bẹ láàrin wọn wọ́n jọkọ àtìyàwó ara wọn wọ́n jọ ń gbàgbé pọ̀ zina ẹ ṣàtúnṣe ni torí náà dìtà nàbì muhammed sallallahu alayhi wa sallam ilé tí abu sa'id al-khudri radiyallahu anhu tó gbà wá nínú sahih muslim anabi ni man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi. فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان يعني كان إنني تبالي وابدت وانه قفوا لي يقبدا تبا لي فوا يقبدا إفاها يقبدا tẹ́ẹ̀bá lè fa hàn yí padà ẹ fọkàn kọ́ ká fọkàn kọ́ bàjẹ́ ń lè tọ́lẹ̀ jù nínú ìgbàgbọ́ òdodo ìdí lẹ́yìn ń bẹ nu ẹni tó ní kápá àti lọ mú kó lọ́dọ̀ ọkùnrin ẹ lọ mú kó ń bẹ Ọlọ́run san yín lẹ́san rẹ̀ ẹ ti wá bẹ ẹni tó lè fọwọ́ yí aburú padà nù bẹ́ẹ̀ bá wá lè lọ mú kó ń bẹ pẹ̀lú ọwọ́ yín torí tẹ́ ẹ bá gbìyànjú àti ṣe bí aburú tó ju èyí tí ń bẹ ńlẹ̀ lọ lè ṣẹlẹ̀ ó lè lẹ̀mí lọ afẹ́ gbàyàn lọ́wọ́ zina wọn afẹ́ yọwọ apadà bí ká parẹ́ ni <clears throat> Islam sọ yìí pé la yajuzu. Inkaru mankarin, bè mọ̀nkẹ́rin ẹ̀ṣẹ̀d. a gbọ́dọ̀ kọ ìbàjẹ́ pẹ̀lú ìbàjẹ́ tó tún burú ju àkọ́kọ́ tá a fẹ́ kọ lọ. tọ́ ajẹ́pẹ́nu náà lẹ́ẹ̀ máa fi sọ ẹ máa fẹnu sọ pé wọ alágbájá máa bọ̀ wálé gbígbẹ tó ń bẹ pẹ̀lú ọkùnrin yàn ibẹ̀ zina ni kò sì dùn máa wà so wákàtí àtúnṣe àtúnṣe náà la fẹ́ ṣe tó fi wá padà di ẹni tó wà lọ́dọ̀ ọkọ bọ́lọ̀ ti ṣe fẹ́ so àmọ́ ọkùnrin tóun ti ń gbé pẹ̀lú obìnrin láìsí yègì láàrin wọn kò dájú pé yóò fẹ́ wù láti tẹ̀lé tọ́lọ̀ tẹ̀lé tànàbì òun ti rí nǹkan lọ́pọ̀ pọ̀ láì jẹ́ pé òun tẹ̀lé tọ́lọ̀ tẹ̀lé ọmọbìnrin bẹ lákàtà òun wa ní káwọn wá káwọn máa so igi kan èwo wa ní àjẹ tuntun pẹ̀lú ohun tó ń ti mú ní ọ̀pọ̀ pọ̀ náà ni náà ni fún gbogbo eléyìí bẹ́ẹ̀ ni nígbà tẹ́ ti jẹ́ kí ọmọ yín ó bòdì sọ́dọ̀ ọkùnrin lọ́nà tọ́tọ́tọ́ yẹ ẹ kìí sọ ọmọ yín nìkan ni ó jẹ ní àbùkù ẹyin gún ọ̀dẹ̀ ní tán fi ráàrí. so nítorí tẹ eléyìí tátẹ̀lé tọ́lọ́n ó pàtàkì ẹni tí wọ́n ti ló ń kọ́ tọ́lọ́n náà ni ó ti máa ka àbùkù. tẹ́ ẹ̀ bá wá lè fọwọ́ tẹ́ ẹ̀ lè fi kọ́ ẹ̀ lè fẹ́nu ẹ̀ lè fi kọ́ ẹ ah! jẹ́ pé ẹ fọkàn ni o ẹ fọkàn kọ́ so ẹ lòdì sí bíbẹ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́kàn yín ọlọ́run ṣàánú. Jazakumullah khairan sheikh. Hello. Hello. Orúkọ yín o. Hello, salaam aleykum. Ahmed ló ń sọ̀rọ̀ láti láti UK. Naam, ìbéèrè yín. Ẹ̀jọ̀ ìbéèrè mi ni pé tí obìnrin bá ní problem ọmọ hmm. tí wọ́n ṣe test wọ́n sọ pé ah, òun ni problem wà pẹ̀lú pé wọ́n máa ní láti ṣe IVF fún wọn ni bí nǹkan tán àwọn òyìn tí wọ́n ń ṣe nísìnyí the issue wa ni pé àwọn á lo àtọ̀ ti ọkọ ẹ̀ but wọ́n wá lo donor egg fóun tí kò ń ṣe egg ti titobìnrin yẹn so a fẹ́ béèrè pé ṣé Islam faramọ́ irú nǹkan báyìí ẹ alhamdulilayi Islam ò faramọ́ nítorí pé n tó sọ bàbá di bàbá òun náà làtọ̀ tiẹ̀ n tó sọ ìyá di ìyá òun lẹ́yìn tiẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ń sọ fún wa nínú sórọ̀tò Tariq wọn ní falyanzur al-insanu mimma khuliq khuliq min ma'in dafiq yakhruju min bayni as-sulbi wat-tara'ib kọ́mi yẹn wò àtàrà kí n láti dáhùn á dá látara omi tó ṣe pé a máa yára tú jáde boni máa jáde ọlọ́run a máa jáde láti ìbàràbàràdì àti láti àárín àyà láti àárín àyà láàrin ọyàn méjèèjì wọ́n ní èyí tí máa ń jáde láti bàràbàràdì òun náà làtọ̀ tọkùnrin èyí tí máa ń wá láti àárín ọyàn méjèèjì òun náà lẹ́yìn tóbìnrin méjèèjì ló dàpọ̀ tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó fi ṣẹ̀déèyàn tọ́ tá a bá wá rí tọkọ àárí tìyàwó tá a lẹni tí wọ́n máa ríru oyún ó sọ̀yàn ya ṣùgbọn pẹlú kò ń lọ lẹ́yìn àtọ ọkọ rẹ̀ ló sì pẹ̀lú tiẹ̀ lọ́mú fìjọ́ máa halal obìnrin lọ lẹ́yìn àtọkùnrin tí wọ́n jọ ṣe zina lọ́pàpọ̀ mọ́ tiẹ̀ ọmọ máa zina ìwọ ru àdàpọ̀ mátọ̀ ìwọ ò lè jẹ́ ọmọ ọ̀jẹ̀ abániru oyún. ẹ̀rọ kí nu IVF tẹ̀ ń sọ yẹn ọ̀kan nínú ìgbésẹ̀ tó tún wà ń bẹ̀ náà ni ká wá volunteera tẹ́kùn ní ọ̀bà wa ru oyún ìyá tá a fẹ́ máa pè níyà bóyá ẹyin tí ẹ̀ wọ́n mú àtàtọ́ ọkọ rẹ̀ wọ́n á gbé sínú volunteera òun lè sọ pé òun ò láàyè òun ò lásìkò tóun fi lè dá oyún rù torí iṣẹ́ òun òun ní máa ráyè lọ síbi iṣẹ́ dáadáa wọ́n wá mú ẹyin àti àtọkọ tiẹ̀ wọn á gbé sínú volontiara tí ọba wọn ròyìn fóṣù mẹ́sàn-án táwa tún nìyá ń bẹ náà hmm. <laughs> gbogbo àwọn àdánwò ó pé oríṣi bí ọ̀nà mẹ́sàn-án eléyìí tí wọ́n ń ṣe láyè sìn ṣẹ̀ríà ẹ̀sìn Islam ó fi hàn pé ọ̀kan nínú mẹ́sẹ̀ẹ̀sán ìní a lè fọwọ́ sí pọ́tọ́ òun náà pẹ̀lú májẹ̀mú ó béèrè pé wò ni hmm. òun náà ní kó jẹ́ pé àtọ̀ ọkọ ni hmm. pẹ̀lú ẹyin ti ìyàwó rẹ̀ so wọ́n ti wá kọ́kọ́ dà wọ́n pọ̀ so ní ìlànà àwọn ní physics yọ pẹ́ ní ìjókòó pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe lákèésí lára rẹ̀ tó bá wá di pé méjèèjì wá darapọ̀ dáadáa tán ó ti ń doyún wọ́n wá padà gbé sínú ìyàwó rẹ̀ torí pé wọ́n ti rí látàrí ìbálòpọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó wípé àtọ̀ ọkùnrin àwọn ẹranko tó wà ń bẹ̀ tí máa ń lọ darapọ̀ mẹ́yìn tóbìnrin tí máa fi dọ́mọ wọn kì í ráyè rìn débi tí ẹyin tìyàwó wà so táwọn bá wá gba méjèèjì táwọn bá wá ṣe bákànbàkàn táwọn bá gbé sí àyè ibi tó yẹ kó dé yóò padà di oyún nínú obìnrin yẹn so islam ń pé a lè gbà yín wọlé òun náà pẹ̀lú àwọn májẹ̀mú májẹ̀mú ni pé kọ́mọ ọmọ lù pọ̀ wọ́ọ̀dù kọ́mọ di pé la gbà tẹlómi là padà lò kọ́mẹ̀jẹ̀ pé ẹ̀yìn ìyàwó la gbà ẹ̀yìn ẹlòmíì la padà lò bákan náà kó sì má lọ já sí pé ìgbà tá a bá fẹ́ gbà àti ìgbà tá a bá fẹ́ gbé padà sínú obìnrin yẹn àwa sì gbogbo òhò rẹ̀ sílẹ̀ yàkàtà yàkàtà fáwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ sùkúlù káwọn ọmọ wa wò di rẹ̀. Hmm. jazakumullahu khairan sheikh ẹ salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yín. abdulwasiu ló ń sọ̀rọ̀ láti ẹ̀dẹ̀. ìbéèrè yín ìbéèrè mi ni pé mo ń ṣe àlùwàlá pẹ̀lú èèyàn kan lọ́wọ́ mhm. àwọn méjì tó gbà tá a máa dé mọ́ṣáláṣí wọ́n ti kí ìrun tán wọ́n ṣe àṣkárù lọ́wọ́ mo bá ẹni yẹn ń bẹ̀bí tó ti ń kírun tómi ìmọ̀ bóyá ó kírun sókè ni àbò ń kí sílẹ̀ pàtó ṣáà máa já ó kí mẹ́rin ni ó bí mọ́gíríbì lè fẹ́ kí òun wọ́n á rí i pé ó dà pé òun jẹ̀rùn ńlẹ̀ ni ó ń kí pàtó wá dìde sókè tó fẹ́ lọ kẹ́lẹ̀kẹ̀rin ni wá ṣálámù mẹ́ta tèmi débi fẹ́ kí mo wá ní kí n bi àwọn stars wa pé ṣé irun mi yẹn ṣé ó lálàáfíà mi màá tún padà tún irun yẹn sí. ó tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó náà ní pé kò sí nǹkan tó burú káníyàn imam kó yapa sí ti máa mú nítorí hadith mu'adh ibn jabal radiyallahu anhu ó máa ń tò lẹ́yìn anábà muhammad sallallahu alayhi wa sallam láti ṣe sọ̀láàtì al yóò tún wá padà sílé ládùúgbò tiwọn ní Kùbá létí ìlú Al-Madina yóò tún lọ sílé máàmù fáwọn èèyàn rẹ̀ ní sọ̀láàtul ìṣá èyí kan náà ìmọ̀dáǹsì ti mọ̀ pé ìṣá ẹ̀yọ̀ kan lọ́lọ́run fi pa wá láṣẹ ká ṣe lójúmọ́ kan kí ló dé tóun wá ń ṣe ìṣá méjì àṣepẹ́ta alákọ̀ọ́kọ́ lọ́ràn àyàn tiẹ̀ èyí tó ṣe lẹ́yìn ànábì ẹlẹ́ẹ̀kejì náà fìlà lọ́jẹ́ fún un ìmáàmù ń ṣe sọ̀láàtì tiẹ̀ náfìlà nígbà táwọn jàmáà tó tò sẹ́yìn rẹ̀ ń ṣe tiwọn ní ọ̀ràn àyàn àníyàn ti yapa eléyìí tó dọ́gba ni pé àníyàn máàmù lè yapa sí ti ìmáàmù tí òǹkà sọ̀láàtì wọn bá wá jọra wọn so lọ́dọ̀ ìmáàmù shafi'i àti ahmed ibn hanbal lábẹ́ ipá níyàn máàmù lè yapa sí ti ìmáàmù ó tún tọ́ bẹ́ẹ̀ náà ǹjẹ́ tí ẹni tí wọ́n ń tò lẹ́yìn ìmáàmù tó ń ìmáàmù tó ń san asúrì tiẹ̀ padà ǹjẹ́ èèyàn wa lè sálámà ó tó di pé ìmáàmù parí rákà mẹ́rin tiẹ̀ àbí kò lè sálámà àwọn olùmọ̀ yẹn ní ọ̀rọ̀ oríṣìí méjì ọ̀kan ni wọ́n sọ pé a lè sálámà gẹ́gẹ́ bíi sọ̀látò khawf sọ̀látì tá a máa ń ṣe lásìkò ogun ọ̀kan sọ pé a lè sálámà kò sí nǹkan kan tó wà ráǹtì pé ká sálámà kí lè máàmù tó sálámà eléyìí làwa mú torí rẹ̀ ìgbà tí ìwọ ti tò lẹ́yìn lè máàmù ti ń ṣe sọ̀látò làásìrì nígbà tí wọ́n fẹ́ ṣe magrib nígbà tó mà torí pé òun gan alára kò yẹ kó tò lẹ́yìn rẹ̀ kó wá fún láǹfààní kó ṣe jàmá torí kí ló mú mọ́tì sí ausri tó fi dàsìkò magrib kí ló mú mọ́tì sí ausri tó fi dàsìkò magrib òfin ṣẹ̀ríà sọ pé bil ma'siyah la tunalu rukhsa ẹni tó sẹ́lọ̀ wọn kì í ṣe dẹ̀kun fún ọ̀kàn fẹ́ sọ di ẹni tó tún láǹfààní àti nílá jàmá so ẹni tí ò yẹ kó jẹ́ pé ní àǹfààní yẹn tó yẹ ká báwí wọ́n lọ tò lẹ́yìn àfi tó bá pọ́ nídìí pàtàkì torí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ sálámà kó tó di pọ́ sálámà wàá jókòó lẹ́yìn tí wọ́n ṣe rákà ẹlẹ́kẹta tiẹ̀ gbà tó ń bá tó jókòó lẹ́yìn tó parí rákà mẹ́rin rẹ̀ tó bá ṣe tẹ̀síáhù tó sálámà nìwọ náà tó sálámà torí ẹ̀ èyí tó ṣe yẹn ẹ má tún ṣerú ẹ̀ mà tí ìrọ̀ ẹ bá ṣẹlẹ̀ ńjọ́ mi ẹ má ṣerú ẹ̀ mà àmì ìtẹ̀sí ní ìṣàǹbẹ̀ lọ́nkọ́lọ́wọ́n gbà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ìmáàmù méjèèjì yẹn tó sọ pé bó ṣe ṣe náà burú naam sheikh jazakumullah khairan lábẹ́ ìbéèrè wọn omi ń tó jẹ́ pé ó fara pẹ́ ń bí wọ́n ní iṣẹ́ ẹni tó sùn lọ láti ọwọ́ ìrọ̀lẹ́ lẹ́yìn sọ́láṣí lè àásù títí àsìkò sọ́láṣí lè magrib fi kọjá lọ́ba kọrí sí mọ́ṣáláṣí lásìkò sọ́láṣí lè ṣá nígbà tó yájú tán pé ṣé yóò darapọ̀ mọ́ jàmá lásìkò sọ́láṣí lè ṣá ni pẹ̀lú níyà sọ́láṣí lè magrib lọ́kàn ti tiẹ̀ àbí yóò rọra dá dúró lẹ́gbẹ̀ẹ́ kan mọ́ṣáláṣí tara tẹra mọ́ sọláṣìlì magrib. ó ti yẹ ó ti yẹ àkọ́kọ́ ni pé anabi sallallahu alayhi wa sọ pé idha uqimatis salah fala salata illa al-maktuba nígbà tí wọ́n ti ṣe iqama kọ̀tọ́ sí ní kẹ́sì sọ láti mí máa fi tí wọ́n ń ṣeun torí rẹ̀ ayọ̀ sí fún láti máa dá magrib tẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kan so ìgbà tó sì ti jẹ́ pé ìdí tí ó mú mọ́tì ṣe magrib ó jẹ́ ìdíwọ́ tíṣẹ̀ríyà tó òun náà ló rùn وأما حديث النبي صلى الله عليه وسلم لمن نام عن صلاة أو نسيها فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك ẹni tó oorun bá gbé lọ tó mú má ṣe sọláàt àbí gbàgbé ló ṣe tí ò fi ṣe sọláàt kọ́ ya yára sí tó bá ti rántí àbí tó bá ti tají torí nǹkan kan ò ní pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ àfi kó tètè yára sí tó eléyìí túmọ̀ sí pé kó wọn sẹ́lọ̀ sòrí ọ̀darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn kó n fẹ́ ṣe magrib yóò wá tó lẹ́yìn ìmáàmù tó ń ṣe àìṣá ṣùgbọ́n kò ní sálámà kí ìmáàmù tó sálámà tó bá ti ṣe rákà mẹ́ta tí ọ̀yọ́ jókòó ṣùgbọ́n tí lè máa bá sálámà tó ń na sálámà yóò wá ṣẹ̀ṣẹ̀ wá mú sọ̀látù àìṣá àti ọ̀wà. jazakumullahu khairan uh, nígbà tí ojú òpó zero nine zero five one tí kò já garaga ẹ jẹ́ ká lo zero eight zero six one nine nine eight four five nine àti zero. 0 àti uh, plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè lórúkọ yín o aleykum salaam. àtẹ̀kọ́ mo ti ń pè Mohammed lórúkọ mi sá. ìbéèrè yín. ẹ sà mo fẹ́ bèrè pé ẹ jọ uh, kí lọ san pọ kí ni ṣìṣẹ́rí àtàn pa dídàpọ̀ tọmọ ní pé ní nílùú alọ́run tọmọ bá ti pé nine years seven years ten years ló máa ń dàpọ̀ tọ́ba lẹ́yìn fẹ́ dàpọ̀ pọ̀ mọ́ ọmọ rẹ̀ rán ọmọ ń sùn rò jọ sóẹ́jọ kí ni ṣẹ̀rí àtàn pẹ̀ ṣẹ̀ríà nípa kan dábẹ́ fọ́mọ ṣẹ̀ríà sọpọ́ ọ̀ràn yẹn ni kẹ́ dábẹ́ fọ́mọkùnrin nítorí pé àdọ̀dọ̀ yẹn tẹ́ ẹ̀ bá gé dànù kò síbẹ̀ tí ṣe lè tọ̀ tí tọ̀ ní máa ṣẹ́kùn bẹ́ẹ̀ Islam sì sọ pé kẹ́ ẹ ṣe mára pẹ̀lú láǹfààní àti máa bọ́ọ̀lù sọ̀rọ̀ jẹ́jẹ́ pẹ̀lú sọ̀lá tìyín tẹ̀ ń bá ń ṣe torí ẹ̀ mo dàgbà kò dín ní lọ́wọ́ kádábẹ́ o ọkàn sàmúmára ni torí ọdún mélòó la nàbí ibrahim alayhi salam wà kó tó di pọ́ dábẹ́ hmm. ìdí ni tó fi jẹ́ páwọn ni tó ń gba islam láwọn european country láwọn ọmọ òyìnbó ẹ rí i pé táwọn bá ti gba islam wọ́n máa ń ṣe research tó pọ̀ ẹ̀sìn mọ̀pẹ́sìn islam orí gbàǹdùkú ò ṣeé ṣe hmm. nígbà tí èsì pé wọ́n kàn sọ pé kọ́ máa fòkọ́ máa bẹ̀ hmm. òfin ẹ̀sìn islam ó dá lórí ìmà àwọn wọn ti wá kà nípa islam pé a gbọ́dọ̀ dábẹ́ àfa ẹlòmíì ti pé thirty years yóò gbéra rẹ̀ lọ sí surgery room ni. Hmm. tẹ́kùn ń ṣe iṣẹ́ abẹ fún níbi abẹ rẹ̀ tí wọ́n bá dábẹ́ torí pé àti dábẹ́ fọmọdé ọ̀rọ̀rùn hmm. àgbàlagbà à jàkadì ni o <laughs> jàkadì ni ọmọdé adábẹ́ fún ọmọjọ́ keje ní ìsìn wọn ti bá tó jọ́kẹ̀ wá ìjọ hmm. kọkànlá ó ti ń san ọmọ ti ń gbàgbé àmọ́ àgbàlagbà à ó lè tó méjì mẹ́ta tẹ́kùn ọmọ gbé kán <laughs> so torí ìdílé Islam ẹ̀ dábẹ́ fọmọkùnrin ọ̀ràn àyàn ni àmọ́ ọmọbìnrin wọ́n ní àpọ́nlé ni àpọ́nlé ni torí de eléyìí báyìí ẹ dábẹ́ fọmọ yín ẹ wá ní tẹ́ bá fẹ́ dábẹ́ lọ́dọ̀ yín ọmọ ti pọ́ ọdún mẹ́wàá ó ti pẹ́ jù ó ti pẹ́ jù so ẹ rí adúrò ẹ̀jẹ̀ tí ó jáde tọmọ bá ti dàgbà kódà bí abẹ́ tí wọ́n dá fọmọdé kékeré ẹ̀jẹ̀ tí ò lọ títí ni ó jáde bákan náà kò sí nínú ìlànà ẹ̀sìn Islam pé torí pé fẹ́ dábẹ́ fọmọ kẹ́ lọ pẹ́ràn kẹ́ wá kó àwọn èèyàn lẹ́nu jọ nǹkan kan wọ́n bẹ́ẹ̀ so islam ò sọ fún wa pé ká pa ẹran torí pé ọmọ fẹ́ dábẹ́ ẹran àpéèkọ ìní sẹ̀rí àsọ pé kẹ́ pa náà. jazakumullahu khairan. hello. kò jáde wọ́n ní tọ̀ ọ̀dà hello. salaamaleykum. aleykum salaam ó kọ́ yín. akọ́lá jùmọ̀. ẹ ṣe o. orúkọ mi fẹ́ kí àti àbùsálà náà kékeré wọ́dẹ̀ gbọ́mọ̀fẹ́. ìbéèrè yín. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ ni pé mo kí súrì tán mo wá ra fẹ̀gbẹ́ nílẹ̀ mo sùn mo wá fẹ́ nígbà wọn pé kí wọn pé áṣírì wọn ti gbé kà náà pé mo fẹ́ sáré kémi náà bọ wọn bá wọn kíjọ wọn ní ìwà náà bá ní wàhálà mi já bí ọjà pé mo lè fi kí àbí mi fi kí èyí ni. ẹni tí ó bá ti sùn òfin ṣẹ̀ríyà wọ́n sọ pé tó bá lálùwàlà kó tó sùn kó tún àlùwàlà sí kó tó sì sọ̀lẹ́ à nabi sallallahu alayhi wa sallam ó ní alàyínáni wíkà ọsàhì fàmànàmà fàlíyàtọwọbà ẹyinjú méjèèjì lókun tó dé ihò bí tí ìsó ń gbà jáde torí náà ẹnikẹ́ni tó bá ti sùn kún tún àlọ́ àlàsì bí ẹ bá ti sùn ìsó jáde kọ́dà ìgbẹ́gàn lè jáde téèyàn ní téèyàn ní mà tó nítorí délé ẹ bá ti sùn ẹ tún àlọ́ àlàyé sí ẹ gbọ́dọ̀ ṣe sọ̀láàtì pẹ̀lú àlùwàlá tí ò dájú àlùwàlá tẹni tó sùn lẹ́yìn àlùwàlá rẹ̀ kò dájú máa o torí ẹ àlùwàlá tó dájú wọ́n sì fi fẹ́ pẹ́ fi ṣe sọ̀láàtì tó dájú. wọ́n ní ètò ìdójútòfò ìlera tó dá lórí àti máa rí ìlera gbà lórílẹ̀ ìlú tàbí àwùjọ kan tó jẹ́ pé tá a bá gbé ìnáwó ètò ìlera tí èèyàn ò rí gbà òun sórí òṣùwọ̀n bíi mílíọ̀nù mẹ́ta náírà ni ó ṣe lọ́dún àmọ́ ẹgbẹ̀rún lọ́nà igba kan náírà two hundred thousand naira rere òun náà ni wọ́n sọ pé kí èèyàn san téèyàn bá sì san èèyàn ò máa san owó náà ní oṣooṣù ní two hundred thousand naira téèyàn bá ti wá ń san lóṣooṣù èèyàn ò máa rí àǹfààní sí ètò ìlera tó ṣe wẹ́kú mílíọ̀nù mẹ́ta náírà lọ́dún wípé ǹjẹ́ eléyìí ọ̀tọ̀ ni nínú islam bí. two hundred lèèyàn máa san lóṣù èlò ga lèèyàn ń gbà. <laughs> ìwọ. náà kò jẹ́ bẹ́ẹ̀ tó bí wọ́n ṣe kọ́ ọ́nà. nàìjíríà mọ̀ la so kò tó kò tó ń tàn wí yẹn àkọ́kọ́ ni pé ibi tó ti burú òun náà ni pé tí àárẹ̀ ọba ṣe ń kọ́ owó tó san bó ni ó sì gbà padà ah, eh. ọlọ́ni wọlé atẹ́kùlù amwalakum bainakum bil batil hmm. ẹ̀mí ti máa jẹ owó yín láàrin ara yín níjẹ́ ìbàjẹ́ ibi tí ò ti dáa nù. jazakumullahu khairan hello. hello kọ́ yín o kọ́ ẹ lórúkọ yín o. aleykum salaam orúkọ yín bí ẹ ti ń pè. màmú mi rè. àgbọ̀ yín o. orúkọ ìsinmi láti gbà. ojú òpó yẹn ọ̀já gírígí ẹ lórúkọ yín o. sàmúlẹ̀. aleykum salaam orúkọ yín. mo bá dáyọ̀ ló sọ̀rọ̀ láti fábọ̀ Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ̀jẹ̀ béèrè mi ni pé bá a ti mọ̀ yí pé kò sọ fún mùsùlùmí láti máa sin ẹlẹ́dẹ̀. Mhm. ǹjẹ́ èèyàn lè máa ta àwọn bí oúnjẹ rẹ̀. oúnjẹ àgùntàn oúnjẹ màálù ràkúnmí àtàwọn adìẹ àti pẹ́pẹ́yẹ tòlótòló nǹkan kan lọ́yẹ kẹ́yìn ọmọ ọmọ náà ti pé kí ló dé tí a máa táǹjẹ rẹ̀ sẹ́wọ̀n pé ẹran ni ẹ yí nọ́mbà yín padà kúrò ní ọ̀nù nọ́mbà ọ̀nù nọ́mbà ló ń gbé wá mi ò sì nífẹ̀ẹ́ sí ká máa gbé ọ̀nù nọ́mbà lórí ètò ẹ ló kọ yín o. aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè. fún òwe láti lọ. ìbéèrè yín. yẹ́sà mo fẹ́ bèèrè lọ́wọ́ òṣàdì ìṣẹ̀rí àṣọ lórí q-bank àìkọ́mọ tó kú kílẹ̀ ètò ìtayé lórí. ṣé a máa sọ lórúkọ ni àbí nípa àti àtìkù ẹ̀ náà àti báyìí máa sín fẹ́ kí ìdájú bá wa ṣàlàyé ẹ̀. ẹni ife ṣé ọmọ ìṣeré tó bá kú tóun náà máa experience àwọn nǹkan tí ànábì sọ fún ẹ pé àwọn òkú máa experience nínú sàárè ṣé bóyá bíi funfun pọ̀ mọ́ àkọ́kọ́ ọmọ tí wọ́n bá bí ló kù á bí léèrè ẹ̀yin oṣù kèló lóyún ńlọ jábọ́ ló kù lọ́wọ́ kó sùn mẹ́rin ti kọjá sùn mẹ́rin jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bá àti ṣe máa ń ṣe sí òkú àgbàlagbà náà là ń ṣe fún náà àwẹ̀ àfàsọ ìgbẹ̀yìn sí lára a sì sọ̀látùl jánásà sí lára a sì sórí tí àwọn mùsùlùmí má ti bàbá rẹ̀ bá ti jẹ́ mùsùlùmí. àwa ní tí bá kún kékeré bẹ́ẹ̀ sí gbogbo orú tí wọ́n ní máa ń ṣẹlẹ̀ síyàn nù sàárè òun náà ni ó ṣẹlẹ̀ sóun ọlọ́run là òun nínú gbogbo ọ̀ràn gbogbo wàhálà nù sàárè yẹn nítorí pé òun tiẹ̀ nígbà tó jẹ́ kó kú sí ó kú nípò ẹni tó yẹ kó wọn ti la ẹ̀sìn bọ́ lọ́rùn ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ní tàwọn òbí rẹ̀ gẹ́gẹ́ sọ wánú hadith Abu Hurairah radiyallahu anhu wọn nàbí sallallahu alayhi wa sallam ó ní kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ pátá porongodo wọn bí wọn lórí àdámọ́ jíjẹ́ mùsùlùmí ni àmọ́ pé ọmọ okú oríire òun ọmọ àlìjánná nìyẹn tí bàbá rẹ bá jẹ́ mùsùlùmí ni ẹ ò fèé ṣe pé nǹkan fòkọ jẹ́ ọkọ mùsùlùmí tẹ ìsìn lọ́hùn tó hmm. ti kó bá ọmọ ọlọ́mọ náà ń bẹ̀ wọ́n sọ tí wọ́n máa pè yín pé ẹ̀sìn náà ẹ̀sìn náà tó mọ ara rí sọlọ́ ń fẹjọ́ ẹ̀sùn mi ni tó bẹ́ńbẹ́ ńgbà tí wọ́n bá ṣèṣirò fún mi ni hmm. àá tó yóò bá lẹ́bù tó gbogbo oró eléyìí kẹ́ jẹ́ mùsùlùmí gidi ẹ wo orí tẹ́ hmm. hello ìyá ó ti já hello aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ ibi àti ń pè. sọrí háló sọ̀rọ̀ láti ìbàdàn. ìbéèrè yín. àti àwọn tìtúrò àfi ọlọ́run kó jẹ́ kárí wọn pé ọlọ́run kó wà á sọ̀rọ̀ lókè dáadáa fún wọn. naam fẹ́ẹ́ pé wọ́n ní tí ẹnìkan wá kú tí ò bá ṣiṣẹ́ dáadáa wípé àti inú sàárì tó bá ti kọ́kọ́ sínú sàárì àti ìgbà yẹn náà ló ti máa máa jẹ ìyá rẹ̀. so ẹni tó bá jẹ́ pé bóyá omi ló gbé tó yẹ pé àbí ibi gbòmí ló kú sí tí wọn tí wọn sin síbẹ̀ hmm. báwo ni òun ti máa máa jẹ ìyá sàríra ti gbà yẹn àbò ti gba ìgbéga ìsìn àmọ́. alhamdulilayi ìbéèrè tẹ ṣe pàtàkì ẹ ìsẹmí oríṣi mẹ́ta rẹ ìsẹmí táyé ìsẹmí sàárè ìsẹmí talqiyama ìsẹmí sàárè yẹn wọn bẹnu àwọn èèyàn tó yẹ pé bẹ́ẹ̀ ni wọn ò ní sàárè hmm. ó sì ń bẹnu ẹni tí ò ní ní sàárè ẹni tí kìnìún jẹ ní ìsìn sàárè rẹ̀ dà ẹni tó dò gbé lọ táàrí sàárè rẹ̀ dà ẹni tí bàálù wọn já táwọn èèyàn tó bẹ ń bẹ tí wọn tí wọn já tí wọn já jalajala tá àti ẹ̀dá wọn màmá àti ẹ̀rí wọn sàárè ti ẹ̀dá so àwa ni wọ́n sọnù lójú wa o wọ́n sọnù lọ́dọ̀ lọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí àsàárè àti pé nígbà àtàmátìkú màlẹ́kọ̀ọ́ bí wọn àbí báwa láàrin wọn àwa láàrin wọn lọ́dọ̀ Ọlọ́run ọlọbi kankan wọn sọnù hmm. so mọlẹkẹ òbí wọn léèrè ẹni tó sì lẹ́tọ̀ọ́ sí ìyà sàárè yóò máa jẹ náà hmm. yóò máa jẹ tiẹ̀ níbi tó wà títí dijọ́ gbẹndàlùkìyàmà ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ nínú sàárè tiẹ̀ yóò máa rí títí dijọ́ gbẹndàlùkìyàmà lójú tiwa ni wọ́n ti sọnù wọn ò sọnù lọ́dọ̀ Ọlọ́run náà. jazakumullahu khairan sheikh hello. salaamaleykum. aleykum salaam ẹ̀dá náà bẹ́ẹ̀ question ni. ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwa tí bẹtúmù tí bẹtúmù tó ní toilet pẹ̀lú ibi tí wọ́n wẹ̀ papọ̀ séèyàn lè séèyàn lè lo omi tó omi omi bẹtúmù yẹn séèyàn lè fi wẹ̀ jẹnaba yẹn lè fi wẹ̀ ẹni ìwẹ̀ yàtọ̀ sí kéèyàn bù sínú àgé. ilé ìwẹ̀. wọ́n ṣe omi sí omi ẹ̀rọ sáà lè lo omi ẹ̀rọ rẹ̀ láti fi wẹ̀ láì bù ságì agéhùn àwùjọ tiwa lọ́gbà be <laughs> láwọn ìlú púpọ̀ lè ayé ẹ máa wá ní tí ń jáde ẹ̀ ní rí gbogbo yẹn ń ṣàlù àlá lẹ́nu ẹ̀rọ ni mm. wọ́n sì ń wẹ̀ lẹ́nu asẹ́ mm. tí ń bẹ ní ara ẹ̀rọ. Mm. so gbogbo àgé ẹran pa wà ń tiwa owó pọ̀ láwùjọ wa púpọ̀ kọ́lọ́run bó bùkún kálukú wa so àgé yẹn ní ti pẹ̀lú bí level of living wa ṣe rí ni so <laughs> ọjọ́ bó ti ṣe jẹ́. hello. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah orúkọ ń jẹ́ tí ń pè. inú láti fat láti Oman. láti Oman ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹni tí ó ń kírun lọ́wọ́ mhm. tó wá ṣe tó wá jẹ bàdí tó tó wá ṣe tán tó wá dìde tí kò mọ̀ bóyá òun ti sálámù kí ni solution tó lè ṣe sí i. ìyẹn ni pẹ́ni tí ó ń ṣe sọ́láàtì lọ́wọ́ tó ti gbàgbé ṣàfikún nínú sọ́láàtì rẹ̀ tó wá ń túnṣe pẹ̀lú ìforíkanlẹ̀ lẹ́yìn sí sálámà ó ti sálámà ó wá lẹ́ẹ̀mejì tó tún yẹ kó sálámà fún ó tún á dìde so wọ́n ní wọn kì í ṣe ìforíkanlẹ̀ fún gbàgbé lẹ́yìn ìgbà tá a ti ṣàtúnṣe gbàgbé pẹ̀lú ìforíkanlẹ̀ wọn rò pé yé wa nínú ṣẹ̀ríyà àyè fìforíkanlẹ̀ gbàgbé ṣàtúnṣe àṣìṣe tó bá tún ṣẹlẹ̀ nù foríkanlẹ̀ fún gbàgbé torí rẹ̀ ọkàn padà sí jókòó bẹ́ẹ̀ náà ni lọ́ba sálámà tó ṣeun ọ̀tàn. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ìjọ tí ń pè adẹ̀ kí àwọn olùmọ̀ra náà ọkùnrin ìjọ Sunday yóò tàbá tó wà sí lórúkọ mi láti Èkó mo ti ń pè. tọ ókè tọ̀tọ̀ ìrìn nínú àwọn ìbéèrè yín. ẹ sà ọ̀rọ̀ kan kò kí ń yé mi bàbá tó bí bàbá ànábì Abdullahi ni bàbá tó bí Abdullahi yẹn kí ló tó sọ bàbá ànábì ní Abdullahi ṣé bí ẹlẹ́bọ ni wọ́n wọn fi ń kírun ó dẹ̀ sọ bàbá ànábì ní Abdullahi yẹn bẹ́ẹ̀ ẹlẹ́kejì ṣé lóòótọ́ ìjọmọ ànábì fún ní ìjọ ọdún alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹ ń béèrè pé àní bàbá ànábì kún kèfèrí báwo wá ni wọ́n ti sọ ní abdullah àwọn bàbá rẹ̀ náà yẹ ká pé mùsùlùmí ni wọ́n náà fi mọ̀ pé abdullah ló yẹ káwọn sọ máa wọn bẹ́ẹ̀ là á béèrè kì í máa sá ànábì nìkan ni bàbá rẹ̀ ń jẹ́ abdullah hmm. àwọn tó ń jẹ́ abdullah tó ń ti sọ lábdullah ṣáájú kí islam tó dé wọ́n pọ̀ nínú wọn ni abubakar ní sadiq radiyallahu anhu wọ́n ti bí abubakar náà látàrí jahiliya ó kọ abubakar náà sì ní abdullah hmm. abdullahi ibn uthman hmm. torí abubakar yìí sókọ rẹ̀ hmm. bí kò máa pè yẹn ní baba kudi sókọ nu eh, sẹ́yìn pé ó kọ àpè mọ́mánu so ó wá kú ó kọ tiẹ̀ gangan ó kọ rẹ̀ ní abdullah ibn uthman bàbá rẹ̀ gan wọn yìí pé wọn wọn mama Usman lọ títí bí wọn ṣe máa ní Abu Kuhafa bí wọn ní bàbá Kudi ọmọ bàbá Tayyeba torí ẹ̀ wọn ti ń sọmọ ní Abdullah kí Islam tó dé kí ló dé nítorí pé wọn mọ Allah wọn yìí kàn án sìn lóun nìkan lọ́lọ́run sọ pé wọ́n lè in sa'altahum man khalaqahum la yaqulunna Allah hmm. ọlọ́run ni mo búra pé tó bá bi wọ́n léèrè kèfèrí ni wọn o hmm. ta ló dá yín gbogbo wọn bá dáhùn pé allah hmm. torí rẹ̀ mọ mọ pọlọ ńlọ dá mi kò sọ di mùsùlùmí hmm, torí ìgbà tí wọn máa ń sin lọ́hùn-ún lódodo tó ọ̀pá nǹkan kan mí papọ̀ mọ́ wọ́n ń sin ọlọ́run papọ̀ mọ́ àwọn òòṣà wọn kò sọ di mùsùlùmí torí rẹ̀ ẹgbọ́ kan nínú akéwì wọn bó ti ṣe sọ oníbillati wal uzza wa man dana dinaha ó lòun fòòsà aláta búra òun fi bura, Uzza búra òun tún fi gbogbo ẹni tí ń bọ àwọn òòsà yìí búra òun tún fi Allahu búra nítorí Allahu tóbi gbogbo wọn lọ. subhanallah so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ je, á ní ànábì kúnjọ ọdún rárá ọmọ ànábì kankan òkúnjọ ọdún ọmọ ànábì kankan òkúnjọ ọdún gbogbo eléyìí Hello orúkọ yín o waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. àyùbù ni láti ìlú gébọ. láti gàbọ̀n ní ìbéèrè yín. ṣé alákọ̀ọ́ ni. ẹyọ kan náà lẹ́bẹ̀rẹ̀ ọjọ́ ti lọ. naam bẹ́ẹ̀ àdé àrẹ́bí ó áfíríkà bí ó ní gbogbo ní bàbá tó ń wà àrẹ́bí pẹ́lẹ́sì pé bàbá ẹ̀ àti bàbá tó ń gbénu náà àwọn àrẹ́bí àfáàkà nígbèrè ẹ̀kọ́ bí tó ní gbogbo ẹ̀tọ́ bá tó ń gbé bàbá àdébẹ̀ náà àbí ìyá mi bẹ̀rẹ̀ náà sọ pé gbọ́n sọ pé kẹfẹ́rẹ́ ni wá àbí tábí ọ̀rọ̀ dòtọ̀ èwo báwo ló jẹ́ ilé ìjọ ilé ìjọ. alhamdulilayi àkọ́kọ́ ni pé sẹ́rí ẹ̀sìn yìí wọ́n yìí kàn án forí lásán sọ nípa rẹ̀ èèyàn kọ́ mọ̀ nípa rẹ̀ ni káwa pé káwa pé eléyìí ẹsẹ̀ ẹ̀sìn mm-hmm. so ẹ̀sìn ni pé kílẹ̀ rí sọ. So mm. anabi gan sallallahu alaihi wasallam náà bi léèrè pé ń bọ bàbá rẹ wà mm. ẹnìkan béèrè pé ń bọ bàbá tòun wà anabi ní baba rẹ̀ ń bẹ nù náà ó wá ṣe onítìyìn bákànbákàn anabi wa ni kó padà wá torí bàbá tèmi àti bàbá rẹ̀ inú náà wọ́n jọ wà tó ẹ dákun ànábì ní bá àdìsí sì fẹsẹ̀ rìn lẹ̀ ṣe orúkọ ǹdẹ̀ tí wọ́n ń kó kàn. so ìgbà tí ànábì sallallahu alaihi wasallam wá sọ báwọn ẹ dákun kí á lè mi tẹ́ a máa ma ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jáde ẹnìkan sọ pé tó bá sọ pé kèfèrí ni sẹ́yìn mọ̀ pé òun tiẹ̀ kò dá ìsìláàmù mà hmm. kò dá ìsìláàmù mà àwọn olódò yẹ kí wọ́n lọ lé kí ó hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ọ̀dà bíi kí a má ti parí àwọn ọjọ́ ti lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba fi san lẹ́sùn lórí láyé bí àtọ́lọ́jà gbọ́ndẹ̀lẹ̀ ẹ̀yà máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan kọ́lọ́n kó jẹ́ ká rí yín pẹ̀lú lórí dáadáa látàrí islam inshàlá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntọ́lá tí wọ́n dìjọ kó ọrìn wá pẹ̀lú afa abdulwadud jazakumullahu khairan khairon níbi ló ń lókọ̀ mi inshàlá rahman ọjọ́ mẹ́jọ òní iná láàmú pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún àtàwọn àtẹ̀yìn kí ọlọ́run ọba kọ́ ṣù ẹ̀mí wa títí ìgbà náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuh. ní báyìí jẹ́ ká darapọ̀ mọ́ àyàn tó yẹ.